ẹ̀wọ̀n ogún ọdún ni wọ́n ju géńdé yìí sí ọmọ ọdún márùn-ún ló fipá bá sùn iwájú onídàájọ́ ilé-ẹjọ́ májísírèètì kan tó wà lágbègbè bedbridge lórílẹ̀‐èdè zimbabwe ni wọ́n fojú baálé ilé kan bà lọ́jọ́rùú wẹ́sídẹ̀ẹ́ ogúnjọ́ oṣù kẹta ọdún 2024 yìí ẹ̀sùn tí wọ́n fi kàn án ni pé ó fipá bá ọmọ ọdún márùn-ún tó jẹ́ ọmọ aráalé rẹ̀ sùn lọ́jọ́ kẹtàlélógún oṣù kejìlá ọdún 2023 aláròye gbọ́ pé lásìkò tí ìyá ọmọ ọ̀hún jáde lọ fún iṣẹ́ àkànṣe pàtàkì kan lọ́nà tó jìn síbi tó ń gbé ló mú ọmọ ọ̀hún táwọn ọlọ́pàá kò dárúkọ nítorí tí wọ́n sì ń ṣèwádìí nípa ìṣẹ̀lẹ̀ ọ̀hún lọ́wọ́ lọ sọ́dọ̀ aráalé rẹ̀ kan pé kó bóun ṣètọ́jú rẹ̀ dìgbà tóun máa fi padà dé láti ibi iṣẹ́ tóun lọ lọ́jọ́ tí ìyá ọmọ ọ̀hún kúrò nílé tán ni ọkọ ẹni tí wọ́n fọmọ ọ̀hún ṣọ́ dé lọ́gànjọ́ òru ó rí ọmọ ọ̀hún lórí bẹ́ẹ̀dì níbi tó sùn sí lẹ́gbẹ̀ẹ́ ìyàwó rẹ̀ ló bá fipá bá a sùn gbogbo bí ọmọ ọ̀hún ṣe ń ké ni ọ̀daràn ọ̀hún fọwọ́ bò lẹ́nu kí igbe rẹ̀ má bàa gòkè lẹ́yìn tó fipá bá ọmọ ọ̀hún sùn dáadáa tán ló bá fún un ní máńgòrò láti tù lójú tó sì kìlọ̀ fún un pé kò gbọ́dọ̀ sọ̀rọ̀ ọ̀hún fẹ́nì kankan lọ́jọ́ kejì tí ìyá ọmọ ọ̀hún dé láti ibi tó lọ ló ṣàkíyèsí pé egbò wà lójú ara ọmọ ọ̀hún ṣùgbọ́n ìyá yìí kò béèrè ohun tó fa egbò sójú ara ọmọ yìí lọmọ òun bá sọ̀rọ̀ náà fún àbúrò ìyá rẹ̀ kan tó ń gbé lágbègbè náà ọ̀rọ̀ padà bẹ́yìn yọ nítorí lójú ẹsẹ̀ ni wọ́n fọ̀rọ̀ ọ̀hún tó ìyá ọmọ yìí létí tí ìyá ọmọ ọ̀hún sì lọ́ọ́ fẹjọ́ sùn àwọn ọlọ́pàá agbègbè náà àwọn agbófinró ló wáá fọwọ́ òfin mú baálé ilé tó hùwà pàlàpàlà náà nílé rẹ̀ lọ́jọ́rùú wẹ́sídẹ̀ẹ́ ogúnjọ́ oṣù yìí tí ìgbẹ́jọ́ bẹ̀rẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ni ìyàwó ọ̀daràn ọ̀hún ní lóòótọ́ òun gbọ́ ariwo burúkú kan tọmọ òun pa látojú oorun lọ́jọ́ yìí ṣùgbọ́n tí àmupara tóun mu lọ́jọ́ náà ni kò jẹ́ kóun lajú láti mọ ohun tó ń ṣẹlẹ̀ sọmọ náà rárá nínú ìdájọ́ rẹ̀ adájọ́ ilé-ẹjọ́ ọ̀hún ju ọ̀daràn ọ̀hún sẹ́wọ̀n ogún ọdún pẹ̀lú iṣẹ́ àṣekára ó ní ìdájọ́ ọ̀hún yóò jẹ́ ẹ̀kọ́ ńlá fáwọn oníṣẹ́ ibi gbogbo pé ìwà ọ̀daràn kò dáa láàrin ìlú adéwálé adéoyè ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn aláròye online faith adébọlá ló kà á sétíìgbọ́ yín